ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist tèmi tá gbọ́ wọn ní àǹtí wa fashion wọn ló gbé Dr. Elizabeth àti Queen Naomi lọ síwájú àwọn Odùduwà kọ̀tò pé wọ́n sọ fún Odùduwà kọ̀tì pé Queen Naomi àti Dr. Elizabeth wọ́n fi ìyà jẹ àwọn ìyàwó tó kù wọn jẹ́ kí kábíyèsí ní time fún wọn ẹ̀yin èèyàn lè nǹkan tá a gbọ́ nìyẹn tán ní àǹtí fashion sùn allegedly bí a ṣe gbọ́ o wọ́n ní àṣírí uncle àǹtí wa fashion tú allegedly o wọ́n ní ṣe ni wọ́n send five hundred dollar sí àwọn Odùduwà court judge pé kí wọ́n lè fi ọ̀rọ̀ Queen Naomi àti Dr Elizabeth ni wọ́n lè fi síwájú àwọn Odùduwà court wọ́n nítorí ẹ̀ ló fi ní wọ́n expose palace àti wà fashion wọ́n ní ìgbà tí bàbá wẹ̀rin ńlá gbọ́rọ̀ yìí wọ́n ní inú bí bàbá wẹ̀rin ńlá gbọ́ pé báwo ló ṣe máa ní àwọn olùdó olùdó tó ti padà wá pẹ̀lú ọmọ wọn wá sí inú palace wàhálà dé lọ́tún wàhálà dé lósì oríṣiríṣi nǹkan ni wọ́n ń fà wọ́n láwọn ò ní kó nu palace o àwọn ìwà tó ń wù lórí mansion ìpè inú palace yìí àwọn ti fẹ́ rèézọ ọmọ àwọn um, ibẹ̀ làwọn fẹ́ máa gbé wọ́n ní bàbá obìnrin ládẹ̀ ní kò sí ìyàwó kankan tí wọ́n bá fẹ́ máa gbá Naomi gbé inú palace ẹ̀fẹ́ gbé Dr Elizabeth wọ́n mọ́tò Elizabeth nínú àti Queen Naomi o àwọn ni wọ́n wọ́n ní ti kábíyèsí Adéwàmí wá tó ń dì wọ́n lójú tí wọ́n jẹ́ kí wọ́n rí àwọn ìyàwó tó kù wọ́n ní gbogbo àwọn privilege ni wọ́n fi gbé wọn wá sí ọ̀dọ̀ àwọn òdòdó àjọ ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé yìí tún lágbára ẹ̀rí pé yìí tún lágbára nígbà tí bí a ṣe gbọ́ five hundred naira tó ń àwọn òdòdó àjọ wọ́n ní torí àtìgbà tí àti wá fashion ti wọ inú palace yẹn wọ́n ní wàhálà lọ́tún wàhálà lọ́sì ni àti wá fashion fà lẹ́sẹ̀ wọ́n ní yóò bàbá wèrè ńlá òde ìbísí. àwọn ẹni yìí wọ́n ń ṣe iṣẹ́ tó dáa pẹ̀lú òtítọ́ ni wọn ò gba rìbá òtítọ́ ò ní wọ́n fi ń ṣe iṣẹ́ wọn ẹ rí i pé aṣọ funfun ni wọ́n máa ń wọ̀ wọn ò lè wọ aṣọ ara nítorí pé inú funfun ni wọ́n ní wọn ò dẹ̀ gbúdọ̀ gba irú àbẹ̀tẹ́lẹ̀ báyìí nítorí pé tán bá gba irú àbẹ̀tẹ́lẹ̀ báyìí wọ́n ti búra hmm. nǹkan tó máa ṣẹlẹ̀ sí wọn kò ní dáa ìtorí ẹ̀ wọn ò gbarú owó kówó báyìí wọ́n ní bó ṣe expose uncle àǹtí wa nìyẹn o ìpè bí àṣírí ṣe tú nìyẹn ẹ̀yin aráalé ẹ rí pé èyí ó tún lágbára wọ́n ní uncle àǹtí wa wọ́n ló lọ fún wọn ní five hundred dollar pé kí wọ́n fa wàhálà pẹ̀lú Dr. Elizabeth àti Queen Naomi kan gbé ọ̀rọ̀ wọn wá síwájú àwọn Odùduwà George wọ́n ní ṣùgbọ́n wọ́n ní gbogbo owó tí ọ̀nkù yìí fi jíṣẹ́ wọ́n ní wọ́n tẹ́ gbogbo àṣírí yìí wọ́n tẹ̀ síwájú kábíyèsí ni o wọ́n ló ya bàbá werin ńlá lẹ́nu nígbà tí bàbá werin ńlá gbọ́ wípé ọ̀nkù àǹtí wa fashion ṣe ló tún fi owó ló tó fi ń bribe àwọn Odùduwà George ẹ̀yin èèyàn lé hmm, ó lágbára o ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àtìlẹ́yìn odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá Mashola Gist TV ń kí yín TV ń kí o ó ní ẹṣẹ́ o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share adúpẹ́ adúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola TV ṣé ẹ̀ àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Máṣọlá kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá ní ilẹ̀ Nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn lè tẹ́ ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ̀ máa rí à ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní Mashola TV ọlọ́run elédùnmarè abamigọ́wọ́ yín sókè o ọlọ́run elédùnmarè abamiran gbogbo yín lọ́wọ́ o òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. bí a ṣe gbọ́ nìyẹn tán ni àǹtí wa fashion wọ́n ní wọ́n lọ mú ẹjọ́ ọkùnrin Naomi àti Dr Elizabeth wọ́n mú gba ọ̀dọ̀ àwọn Odùduwà George lọ wípé Queen Naomi àti Dr Elizabeth náà di ojú kábíyèsí tí wọ́n ń jẹ́ kí kábíyèsí kí wọ́n máa maltreat àwọn ìyàwó tó kù wọ́n ní nǹkan tó wá báfò wa ní ìsìn òun ni wípé owó tí ọ̀nkò àǹtí wa fashion tó gbà tí wọ́n sẹ́ǹdì sí. Si, àwọn Odùduwà George yìí àmọ́ ibi tó ti gbà á. bóyá owó àǹtí wa fashion náà ti gba owó ṣùgbọ́n wọ́n ní wọ́n sẹ́ǹdì ẹ̀ sí àwọn Odùduwà George wọ́n ní ìgbà tí wọ́n sẹ́ǹdì ẹ̀ wọ́n ní àṣírí wọn wọ́n láṣírí wọn tú wọ́n ní àṣírí àǹtí wa tú nígbà tí wọ́n sẹ́ǹdì owó yìí sí àwọn Odùduwà George pé uncle àǹtí wa fashion ló sẹ́ǹdì owó ìsìn wọn ẹ rí i pé èyí tún lágbára ẹ̀yin aráalé hmm. kí ló ń ṣẹlẹ̀ gan ní kábí ní pálàsì bàbá wa ṣé kábíyèsí ṣé wọ́n fẹ́yàwó wọ́n ní kábíyèsí fẹ́yàwó ni tó jẹ́ pé gbogbo àwọn nǹkan báyìí ló máa máa ṣẹlẹ̀ lọ́tún lọ́sì nínú pálàsì kábíyèsí kábíyèsí ní kó ẹrù ẹ lọ sí olórí mansion òun ló bá di wàhálà kó o kó ẹrù ẹ pé o lọ sólórí quarters òun ló di wàhálà o tó di pé o bẹ̀rẹ̀ sí fa wàhálà lẹ́sẹ̀ so wọ́n ní bí àṣírí ṣe tú nìyẹn ó yà wá lẹ́nu nígbà tá a tún gbọ́ gíìsì yìí o allegedly ni o nǹkan tí ò yé mi ni pé ṣé wọ́n rè pé àwọn Odùduwà judge yẹn ṣọ́rẹ́ ìpá látẹnujẹ ni wọ́n ṣánrè pe wọn lówó ni baba wẹrẹ ńlá wọn fi àwọn Odùduwà George yìí wọn fi wọn ṣeré gbogbo àwọn elders wọn wọn fi wọn ṣeré gbogbo àwọn olóyè wọn wọn fi wọn ṣeré a gbọ́ wípé a lot of olóyè ni kábíyèsí máa ń rán àwọn ọmọ wọn lọ sí ìlú Amẹ́ríkà àti òkè òkun láti lọ kàwé àwọn olóyè gan wọn ò fi ọ̀rọ̀ wọn ṣeré wọ́n ń tọ́jú wọn bó ṣe yẹ kán tọ́jú wọn so ńgbà tẹ̀yìn wá mú five hundred dollar tẹ̀ kí bá po ìkan nínú wọn ṣẹ́ẹ̀rẹ́ pé wọ́n ní sọ síta ni ṣẹ́ẹ̀rẹ́ pálátẹnujẹ ni wọ́n ní abẹ́rẹ́ pé bí ń pa wọ́n ẹ̀yin èèyàn lé àwọn èèyàn yìí ò máa dà o tó bá jẹ́ pé lóòótọ́ ni jésì tá à ń gbọ́ yìí o mi rẹ̀ pé ìwà yìí ò bójúmu ìwà yìí ò bójúmu rárá ò bójúmu rárá and àwọn olóyè yìí they were very honest especially gbogbo àwọn tó yẹ pé wọ́n wà nínú Odùduwà yìí they were very honest sí bàbá wa erin ńlá wọn ò lè da bàbá wa erin ńlá kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe wọ́n á sọ ni wọ́n á sọ ni nítorí pé àwo ni wọ́n wọn délé dalẹ̀ àwo àwo kí ń dalẹ̀ àwo ẹ̀yin èèyàn lé. Hmm èyí tá a gbọ́ nìyẹn o tán láǹtí wá tún ṣe o àmọ́ ìjà tí àǹtí wá ń jà àmọ́ ìjà tó ń jà ẹ bá pe Naomi nu palace ni ẹ dẹ̀ fẹ́ já ẹ fẹ́ gba ètò ẹ lọ́wọ́ ẹ̀ ṣó possible kò possible ẹ̀yin èèyàn létà bá tún gbọ́ update o àtúmọ̀mù wá fún yín adúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa ò ní ilé lóko àtìlẹ́yìn òde ọlọ́run aláàánú aṣàánú fún gbogbo owó àwọ̀ gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé a máa yọrí sí rere o òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o please share this video like and subscribe god bless you all Mashola Gist TV love you all.